understand? Lẹ́tọ̀. Mo ló béèrè. Ẹ̀yin ni mo béèrè. Kí ló wà? Kí fẹ́? Ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ fún mi wá rí lórí property tàbí tí wọ́n fẹ́ gbẹ́sẹ̀. ṣé wàá òkè ṣá. mo wà pé mo rà good good good but uh, on he say this is my private residence ṣe ti yẹ ẹni mo kọ́ tó máa ṣẹlẹ̀ máa fún ní káàdì kó wá so you can call me or you come to my chamber anytime any assistance you might need i'm ready to please shoot up my share is about to finish. Eh, dari dari. <laughs> Na hafa. Hello, barrister Fẹ́mi Fálọdún. Agbe màálù ti se ejo ẹjọ́ agbẹ́dìyẹ. Correct. Èmi Daniel Alenimasin ló ń sọ̀rọ̀. Hey, hold on. Hey, hold on. Okay. <laughs> hold this one. <coughs> Hello, Barrister Femi Falodu. <laughs> Ẹ dẹ̀ kesi kéèsì yẹn pẹ̀lú àwọn ọlọ́pàá yẹn o. Ìkan lára àwọn jọ́nálìsì wa ló mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn, ó dẹ̀ fẹ́ publish Eh. <laughs> fẹ́ kí ẹ withdraw support tẹ́ ẹ fún client yín ẹ mọ̀ pé bàbá client tèmi publisher ńlá ni ní ìlú yìí. ah kò possible ah no no no no no barrister uh, Falodu eh? it's going to be this it's scratch my back I scratch your back because at the end of the day a jẹ́ pé barrister Fẹ́mi Falodu court sleeping with prostitute at the roadside and it's going to end your career. Yes! You just have three hours. Let him decide you. Go pọ̀jù. Ẹ̀hẹ́n, ó ti career ti parí here? Three good hours. And eh, you can call me back on this same number. <laughs> Á sọ̀rọ̀, no problem. <laughs> Don't worry, we have hit the nail on the head this time around. This call for a celebration. Let us. Uh, ṣe sure, sir. Ó ti sú ọ̀pá nú. Ẹ sure. Ó ah. Let us go to shop right or shop anywhere. Ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀gbọ́n kí lẹ fẹ́ mu ná? Èmi. Kí lẹ mu? Gbogbo nǹkan. Ṣé Ace ni àbí NSC? gbogbo nǹkan lè mímọ́ mú. ṣé shop case yẹn wà òkè bẹ́ẹ̀. o ti parí síbẹ̀ nù i finish the lawyer. ẹ ká lọ sí shop let us go and shop all the shoppables. Ah. bí ọ̀nù kan. so owó ni owó òkè. owó ni fẹ́mi mi trust me barrister ti the care of ever trust me. so case yẹn ti settle bẹ́ẹ̀. o ti parí nù. no problem. Uh to I want my love back in my home. I want my husband gone. I want my home back. God, I want my family back. God, I want my home. God, ẹ̀wọ̀n báyé mi ṣe lọ yé mi àṣé mi ò lọ́kọ my husband is a cheat he is fake. ó kọjá nǹkan tó bá mi sọ lórí fóònù yẹn. Daddy, mi ò mọ̀ bóyá yé mi mo wà bọ́ọ̀rọ̀. ṣe as a Christian tí mi ò ṣe. tòmí nínú. Daddy, please help me. My marriage is in turbulence. Stop crying. That's Má sunkún mọ́. Ọlọ́run á gba gbogbo ògo. Èṣù lágbára ni kò ní gbàlà. But we have to be practical here now. Okay? Tùmí nínú jẹ́ kí n bi ẹ́ ní nǹkan kan kí ló máa ń fà á tí ọkùnrin fi máa ń ṣe ìṣekúṣe níta pẹ̀lú pé o ti níyàwó sílẹ̀ wà jẹ́ kí n sọ fún ọ sórí tí obìnrin àti ọkùnrin ò bá gbọ́ra wọn yé lack of communication ó léwu o yes ó léwu secondly tí ọkùnrin ò bá lówó lọ́wọ́ tó tí obìnrin ò dẹ̀ nítẹ́ lọ́rùn láti gbà pé bọ́lá ń ṣe kọ́ nìyẹn ó lè jẹ́ kí marriage kó máa ṣe kí ni kó máa ṣe poverty. then thirdly tòmílẹ́nu ìbálòpọ̀ láàárín ọkùnrin àtobìnrin tó bá mẹ́hẹ̀ tó bá mẹ́hẹ̀ èyí tí olóyìnbó ń pè ní sex compatibility are you with me ó léwu o gbogbo ijó tó o bá fẹ́ jó nígbà tó wà léwe kò ṣẹ̀ṣẹ̀ pé kò jó nínú ilé fọkàn ẹ̀ o jó gbogbo ijó ẹ̀ pátá is allowed jésù fààyè ẹ̀ lẹ̀ above equal equal rights nínú ilé ṣẹ́rí tí ẹ bá ti gba òrùka lọ́wọ́ ọkùnrin ṣe lè máa ń rò pé ẹ ti di aláṣẹ you have forgotten that ọlọ́run fi obìnrin ṣe olùrànlọ́wọ́ ọkùnrin ni but now ẹ̀yin obìnrin is all about ah I have same right with you this gender balance tussle bí mo ṣe jẹ́ ìwọ náà jẹ́ ẹnìkan gajẹ nìkan lọ àparò kan gajẹ àparò kan lọ àfi tó gorí ebè sórí ebè ni wọ́n wá tàparò kan bá ti ga ju tó bá ti bọ́ sórí ebè ó ti gajẹ àparò tí ó kò rí ebè nìyẹn ẹ má má tọ́ra yín èyí tó ṣe pábánbárí ẹ̀ ni wípé ẹ̀yin obìnrin ìyàwó ilé pàápàá ẹ wà creative enough lack of creativity gbogbo nǹkan tí a lè máa ń ṣe tó fi ń rọkùnrin gbé dání ẹ̀yin ò kì í ṣe é àlè àwọn obìnrin tó wà ń tatẹ́yìn rí bí àlè wọn ò kì í nag ìyàwó ilé máa ń nag tá bá fẹ́ gba owó lọ́wọ́ ọkùnrin kò ní mú lélẹ̀ ó mọ bó ṣe máa yanjú ẹ̀ ẹ̀yin ò ní ṣe yẹn agídí máa fi gbàdúrà I have to beg you before you run out to your responsibility òyìnbó lẹ máa sọ tọ́rọ̀ bá di ọ̀rọ̀ ilé ìta sọ yẹn pé ìbálòpọ̀ láàrin ara gbogbo eré ni àlè máa ṣe ẹ̀yin ò kì í ṣe é. I'm not a prostitute. Ǹtẹ́ màmá sọ nìyẹn. Ọkùnrin tẹ́ ẹ sọ fún náà gbóyìnbó. Ó mọ ìyàtọ̀ láàrin prostitution àti love making. Méjèèjì ló yé. Àbíṣe ló sọ pé èlò ni kó tó sọ pé òun fẹ́ bàjẹ́ lórí. So, kí la wá sọ? gbogbo tá à ń sọ rí pé ẹ lack creativity if not kí ló tẹ̀yìn òyìn báyìí nínú ète àlè yẹn kẹ́ ẹ fi fojú rere ọkọ mọ́ra gbogbo tá lè ṣe cooking is another good aspect o mi ò ní sá fún yẹn náà oúnjẹ mímọ̀ ọ́n sè é tí wọ́n bá jẹ oúnjẹ àlè tí yóò bá dún tí mo jẹ ti ìyàwó mi tó dùn jùlọ ṣé màá ló máa jẹun tí yóò dùn. I tell you. Hmm work together ní tí màá sọ nìyẹn. èyí rọ ni o pé tífẹ̀ bá wà ìyàwó ìbá buyọ̀ já ọbẹ̀ ó máa dùn lẹ́nu ọkọ kì kò ní dùn o ni o kì í dùn o ọjà iyọ̀ ọjà náà nìyẹn o tẹ bá pẹ̀ so ìyẹn ni mo ṣe sọ fún ẹ wípé ọ̀rọ̀ ẹkún kọ́ o action go back home and win husband. Let us pray. Olúwa ọlọ́run alágbára. Bàbá tó pọ̀ nínú okun àti agbára tó pọ̀ nínú okun àti agbára olúwa á tẹ̀ ẹ́ ọ̀wọ̀ yìí. Ọmọ rẹ̀ àfihàn ọ̀lẹ́ lọ́wọ́ tó yọ bá sábà fìlẹ̀ e lọ́wọ́ kẹ̀ fọ́. Bàbá fìlẹ̀ lọ́wọ́ kẹ̀ fọ́. Ìgbéyàwó tí ẹ̀yin tí ẹ so pọ̀ èṣù má jẹ́ kó tún ká. Àmín Jésù. Ó ṣe mí méjì ìfẹ́ mi olólùfẹ́ yẹn. understand later tó pé barisa tó mọ́ láti jẹ́ barisa chukwuma láàárọ̀ to be really understand later do you know what do, do you know why i'm saying this wọ́n yàn sọ pé ká withdraw kéèsì daniel alẹ́ni mọ́sìn lọ́wọ́ tó rí ìfúnmáyé ọ̀rọ̀ fi blackmail wà nínú àwọn ọlọ́ọ̀ṣẹ́ lórí ọ̀rọ̀ aláṣẹ owó dẹ̀. ẹ bọ́ wọ́n sì àwọn òkè kí ẹ wọ́n ti wọ́n. Yes, I got a lot of money. And it's not lawful. Let's be sincere that our circumstances is wrong. The court of law, you know what I'm saying? It's seriously wrong. But still, I shit. Who worries for the rights for that? And if you don't do it that way, tell me what you bad go. Oh, and Jafet or Modu. Don't know where you bad go. Oh, the last one, what do I should do? Àwọn èèyàn ní wá sọ́dọ̀ wa máa ní ráàyè sí ojú ọ̀rọ̀. Wọ́n sá fún wa. Dáa tí àwọn bàbá dẹ̀ sá fún wa tó. Àwọn àlejò lòun kò tiẹ̀. Ah, you're right. But yes, and now, you see, so, only if not for the whole thing, really. Ah, what's more so? Yeah, The church was asking ìwé ìjọba yìí, gbogbo ohun tíjọba fi ṣe ló máa mú wa. Ó wá bẹ́tà ká ló ṣẹjọ́ kan ju ká bá méjì ara wa jẹ lọ. Iná wà ibi òpéjọ. Àwọn náà. Ah, àtàwọn eh, Ẹ̀rọ ọbẹ̀ yìí fún fún ìsọdẹ ti bí ẹ àwọn tá a fún ìṣọ́ kékeré ó ti dá lémi ru ọlọ́run kó tún lémi tó ìṣọ́ kékeré náà anú àti tó ṣe kékeré ara ga ọ wọ́n ti bọ́ gun barista Fẹ́mi àti ṣe ń ṣe báyìí ṣùgbọ́n wọ́n ní àlejò tó bá lọ sáájú tó ní èrò tó béèrè ìrànlọ́wọ́ ẹ̀ ó máa sọ ìrìnàjò ah! tó máa ní kádùbà lè fara rà tó bí káyé lè dá ni káyé lè dá ní kádùbà lè fara rà náà bá dùbà lè fara rà tán. tá a bá lè dé sókè á make sense you have a good point So, uh, tí bá sì tún lò fún tún mi lọ pẹ̀lú ìwà tuntun iye wa lè tutù mí nílé No, you got it. Not Lulu has a, she has she has every right for her action. That's why I rock her. I know what I'm saying. Kola, one that's in my one bó ṣe mí jésù ìfẹ́ mi olólùfẹ́ ọbẹ̀ rẹ ló lè sọ lówó rọ́nà sọ láàṣálẹ̀ lọ́kàn mi sísọ ní sọ èkùrọ́ ńlá lábàkú ẹwà olólùfẹ́ ìrẹ́ni tèmi má má jẹ́ kówó ó paná má má jẹ́ kó ó paná ìfẹ́ wa má má kọ́lá ó paná ìfẹ́ wa má dàrú èké ènìyàn má fàyè fún ọ. ìrẹ́ni tèmi lọ́jọ́ gbogbo olólùfẹ́ tèmi ní tirẹ̀ wojú mi kò sọ fún mi olólùfẹ́. stop stop it uh, ah, ah. kini stop it jọ uh, uh, what's the stop uh, stop jọ. Uh. Ewe, what's this? Ewe ni. Ah let God sleep the house help room ẹ lọ ni don't talk if you máa pariwo awake the neighbor. up o oh. ah ewé ni ọ̀sùn kí ni ojú aṣẹ́wó lójú ẹ̀ ni àbí bí ìjọ police station àmà very soon mo mọ̀ pé kẹ́lẹ́ tó máa máa padà síbẹ̀ ó rèé gan rèé gan jẹun. ẹ káàárọ̀ sá. Ayikun wa ke sá. Bọ́tú mi nínú, ó mọ̀ pé mi ń jẹ àlùbọ́sà tán bá gé sínú ẹ̀yìn náà. ẹyin àlùbọ́sà nínú oh àlùbọ́sà is medicinal ah, oh, mo, ah very wo oh, is very medicinal ah, very good for the eyes ṣùgbọ́n máa tún jẹ́ kójú ẹ̀ sharp so you be able to see them very well then àwọn facebook ẹ náà tó ṣe ń you be able to see very well. tùmí nínú what the optician Eh? kí o mú pé ó pẹ́ tó ti fi àlùbọ́sà sínú oúnjẹ fún ìgbẹ̀yìn nílé wáyé tó ṣe wá ṣe láàárọ̀ yìí. I'm not bínú ẹ jọ̀ọ́ not má bínú but I think we need a cook in this house. Hmm? Yes. àwọn kan máa pera àwọn Christian wọ́n lè tún máa wá wọ ọmọ èṣù torí pé wọn ò lẹ́mí ìdáríjì ẹ lọ́pọ̀ What mi nínú ṣe mo mọ̀ wípé mo ṣe é jọ dáríjì mi dáríjì mi. ọ̀dà. ṣé mo fọ́gi mọ́ yín lórí ni àbí nígbà tẹ́ kí mi ṣe mi dá yín lóhùn. tí mi náà dá mi lóhùn nígbà tó máa dá mi lóhùn ó ní ẹ káàárọ̀ sà ń pè mí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ń lo ẹ káàárọ̀ fún mi sweetheart honey wọ́n ti kí mi dáadáa bẹ́ẹ̀ bí mo ṣe ń fa ìlú náà nìyẹn tó dá mi lóhùn. ó ti yé mi má bínú ẹjọ́ fọlọ́bẹ̀yẹn má bínú fóònù mọ́ mi yẹn Hmm? Hmm? Uh. Uh-uh. Uh-uh. Eh, the first one. Uh. <laughs> Where? <laughs> God, you're driving me crazy. <laughs> mm. mm? Mm -mm. Eh? Kí ló fẹ́ I don't care. Mm. Mm. The second one, see. Mm -mm. First one, tell tẹ̀lé second yẹn. Mm. Okay. <laughs> tọ́ àtọ̀rìn kóbìnrin tọ́ àtọ̀rìn ẹnìkan láti lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ògùnfẹ́ mi ẹ gbọ́fọ̀ ah, ṣé o rí ibà àwọn akọ́tẹ́ a máa ń sọ fẹ́yìn ọkùnrin rẹ̀ ibi tó ti ń rìn kiri rèé o wọ́n ti gbógun sí ẹ lára bọ́dúró náà láàrin mi àtẹ ṣé wọ́n fi pé ọmọkùnrin yẹn àtọmọbìnrin yẹn pé ọ̀bùn làwọn méjèèjì jòkílé tí wọ́n lè dé toilet kan lọ tọ̀ síbẹ̀ tó jẹ́ pé ẹsẹ̀ ẹsẹ̀ ara wọn náà tọ̀ sí Mr. Femi Falodun, I love your sense of humor. But guess what? I'll say it. Just watch out for me. mi get a little. o. I don't want. You same problem. Yeah. But maybe we still have to work on it. Okay. Okay, don't worry, I'll do something. Please do that and let's see what happens. All right, I'll save it on my system now. Yeah, my mirror is there. Sorry, dear, I'm coming. Let me just save this. tó bá rí ìyàwó ó ti he will find himself I was find a thing. which means I find you and I find my peace. Man, ọkùnrin, when they tell you you are meant to be together, they are already planning for alterations. Mm. That's me. <laughs> listen, mm, let me tell you something today. I'm listening. 2001 obìnrin Look, my ń I love you sí. But ẹyọ you nínú ẹ̀ ló you. ń rí. Ẹyọ kan yẹn ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ dénúdénú ló máa ń You see the other two thousand. Orí àwọn lásán ni fake me. ti máa ń sọ I love you gidi sí tó jẹ́ original because I love you from the bottom of my heart. ìfẹ́ ìgbẹ́ dàgbà kọ́ ló máa ń fi àṣẹ sí torí pé gbogbo nǹkan tí ọlọ́run bá ti sopọ̀ gígùn ló máa ń gùn. ìwọ fúnra rẹ ló tù nítorí ìfẹ́kúfẹ́ ìfẹ́kúfẹ́ ayé nǹkan tí a máa jẹ láàrin ìṣẹ́jú márùn tó máa tọ́ tó yín máa ká wo ó fẹ́ ọkọ̀ wọ́n ti wá bá èmi o pé kí n Jerry against any court wọ́n mo máa lọ mo dẹ̀ máa rojọ́. wọ́n wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àwọn olówó abẹ. one barrister Chukwudi ọlọ́run làwọn represent public opinion lórí ọ̀rọ̀ aṣẹ́wó tẹ́ ẹ gbé ọkọ̀ aṣẹ́wó. máa lọ jẹ́rìí tako mi ní court. olúwàfẹ́mi ṣó ń wáìn mi it's none of your business whatever ti bá ṣe o ní white whatsoever láti pàṣẹ fún mi so don't just sit there and ask me dumb questions abagba what's your business about that. Fẹ́mi. what garlic ló ń rùn lẹ́nu ẹ náà. ẹ eh, garlic ni. mo mọ̀ kí ni ò ń gbóòórùn garlic mo mọ̀ pé ò láìkẹ́. Like but yẹn ngbà tí fẹ́ wá gbóná nìyẹn ó dẹ̀ mọ̀ pé nítorí tí ẹni mi ò ṣe kí and you obviously know that it's medicinal for me so why Femi do you know how many times I've caught the whiff of women perfume on your clothes. Let's go olùgbàlà gbóhùn mi gbóhùn mi gbóhùn mi mo wá sọ́dọ̀ rẹ gbà mí níbi àgbélébù olùwàjọgbà mi n kò níbi ọ nínú alábò gbà mí níbi àgbẹ̀ níbi. kí ló ṣe é náà ah o ti get ẹ lọ that no no. now let's start the second one abẹ́rẹ́ kejì. okay ìwọ ló máa bẹ̀rẹ̀ mm. let's go. olúwa olúwa wa orúkọ rẹ̀ ti nìyí tó ní gbogbo ayé orúkọ rẹ̀ ti nìyí tó olúwa olúwa wa orúkọ ara ti nìyí tó ní gbogbo ayé orúkọ ara ti nìyí tó mo rò kọ́kọ́ fẹ́ mi ó mọ̀ pé the first one ìwọ ló kọ́kọ́ máa bẹ̀rẹ̀ èmi máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì sí tí bá ti kọ́ lẹ́ẹ̀kan ìwọ máa kọ́ lẹ́ẹ̀kejì sèmi kàn máa máa fàjà sáà sí. that's a good idea now <coughs> now let's go. Okay. Let's go. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ tí nìyí tó gbogbo ayé, orúkọ rẹ̀ tí nìyí tó. Olúwa wa wa, Olúwa wa, orúkọ rẹ̀ tí nìyí tó gbogbo ayé, orúkọ rẹ̀, orúkọ rẹ̀. Olúwa wa, Olúwa wa, orúkọ rẹ̀, orúkọ rẹ̀ ní gbogbo ayé orúkọ rẹ orúkọ rẹ orúkọ rẹ. olúwa olúwa olúwa orúkọ rẹ tèmi tó ní gbogbo ayé orúkọ rẹ tèmi tó olúwa. you know i love that tí mo bá kọ olúwa olúwa wa. sa ojú ọ̀sùn pàṣẹ. orúkọ rẹ. Eh, eh, <laughs> olúwa olúwa wa orúkọ rẹ tí nìyí tó nígbó gbó ayé orúkọ rẹ tí ní ìtàn. olúwa olúwa olúwa wa olúwa wa orúkọ rẹ tí ní ìtàn. gbogbo ayé nígbó gbó ayé ah, orúkọ rẹ orúkọ rẹ orúkọ rẹ olúwa olúwa olúwa olúwa wa orúkọ rẹ tí ní ìtàn. nígbó gbó ayé orúkọ rẹ tí ní ìtàn. olúwa wa orúkọ wa nígbò àorúkọ orúkọ rẹ ti nìyí tó olúwa olúwa wa orúkọ rẹ ti nìyí tó nígbò ògbó ayé orúkọ. Ah, you irritate me gosh ọkọ aṣẹ́wó shame on you shame ọbí shame àgbàyàtọ̀ lé. ọ̀pọ̀ mi fojoojúmọ́ mi sunkún aya. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn kò ní. lórí aya. ọ̀pọ̀ mi fojoojúmọ́ mi sọkún. sọkún ọkọ. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn kò lórí. lórí ọkọ. olólùfẹ́ pẹ̀kílà kóra rẹ́gílà máa ṣe o pẹ̀kílà kóra rẹ́gílà máa ṣe o. kí láàrin gba olólùfẹ́. oore ọ̀fẹ́. lẹ́tà tá lọ́wọ́ àwọn Daniel adé ni má sìn. Fọlákẹ́ mo fẹ́ kó understand ṣe ti gbọ́. lọ́yà why tí mi ò ní understand èmi ò fẹ́ mọ reason tẹ́ ṣe drop case yẹn o torí to try and find out everything can only lead to nothing but disappointment. Fọlákẹ́mi why tó ṣe ń sọ̀rọ̀ báyìí. Hmm, lọ́yà báwo ni mi ṣe ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ àṣebí ti dáyé ọjọ́ ti pẹ́ èké ti dáyé ọ̀nà ti jìn sista kí la lè ṣe táwọn èèyàn bíi júdásì tó ń gbowó ẹ̀yìn láti dàlẹ̀ òfin ní tìláyé mọ́. Okay, now listen my little girl ṣorí ẹni tá a bá lè dààmú ó bẹ́tà ká má kọjú já sí ṣorí tírú àwọn èèyàn báyẹn ẹ jẹ́ ká sọ fún un pé kò ní báyà gbogbo wa bí rẹni náà bá yọ ẹ̀ṣẹ̀ sí wa ẹ jẹ́ ká dọ̀bálẹ̀ fún un torí tá a bá ṣe bẹ́ẹ̀ ah, àjẹkún ìyàbá ìlà Fọlákẹ́mi, I want you to look at me. I want you to go home and raise yourself to that woman, a woman of substance, so you can stand on your own, so that wàá lè jà fún rẹ lọ́jọ́ ọ̀la. Is it okay? Ṣé máa. Ọlọ́run á ṣe ti yín náà dáradára. Hello, hello there. How are you? I'm doing great. Ṣé o mọ̀ pé ohun ẹ therapeutic ni fún mi? Mm. Mm -mm. <laughs> Mm. Mm. Mm. Mm. Eh. Of course I can chat. Okay, just give me 30 seconds. Okay, I'll come online now. 30 seconds. Mm. Mm-hmm. Me too, too. Too, eh. Bye. My darling, just be good and be strong. You hear me? Be what? Be strong. God help you. ọ̀pọ̀ mi fojoojúmọ́ ìsúnkún aya ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn kò ní lórí aya. ọ̀pọ̀ mi fojoojúmọ́ mi sọkún. sọkún ọkọ. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn kò lórí. lórí ọkọ. olólùfẹ́ pẹ̀kílà kóra rẹ́gílà máa ṣe o pẹ̀kílà kóra rẹ́gílà máa ṣe o. kílà rí gbà olólùfẹ́. oore ọ̀fẹ́. oore ọ̀fẹ́ lárígbà lárígbà lárígbà. oore ọ̀fẹ́. oore ọ̀fẹ́ lárígbà lárígbà oore ọ̀fẹ́. agbára wa kọ́ tí obìnrin bá máa kọ ọkọ ẹni ló máa máa rí kò sí nǹkan tọkọ lè ṣe kò lè jọ lójú. tùmí nínú tùmí nínú òkè ń wò mí kẹ́ẹ̀kan nulẹ̀ ká má sọ pé èméjì ṣé ló máa fi kan ràn kan bínú sìgá lórí Facebook lórí Instagram cake anything wọn máa bá wọn èèyàn sọ̀rọ̀ i don't know wọn máa rẹ́rìn-ín músẹ́ kórìtèmí ronú lé mọ́ ta ló ń bá chat. Oh ta ló tún fẹ́ bá sọ̀rọ̀ àwọn àrísítọ̀ ló ń bá chat àwọn tí wọn ò mọ bí mo ṣe rí ìyàwó mi fẹ́ hmm. imagine. sori gẹ́gẹ́ bí tùmí ṣe ra nǹkan ọbẹ̀ tó rè ló jẹ ọbẹ̀ tó kó délé tán hmm, tó wá ń sè é tóbìnrin mi wá ń bàjẹ́ ah, what goes around comes around. how do you mean. ìwọ ló fà á ìwọ tí gbogbo èèyàn ń wò wípé o ní pẹ́ design nítorí iṣẹ́ takuntakun lóhun tó ń ṣe lórí amòfin hm? ó wá di pé o wá fẹ́ fi ọwọ́ ara ẹ̀ o fẹ́ fi tú ilé ẹ̀ nítorí Facebook ìwọ ló kọ́ tù mí nínú lóró àfi káyà wá bá a ṣe máa pẹ̀tù sí lọ́kàn tọ́rọ̀ ẹ̀ máa níyànjú kò sí solution mi o. a ah ah ah ah ah ah ah ah ah àìtí kò fánlẹ̀. tòmí nínú mo rò pé òun gbọ́ mi dáadáa sọrí bí inú ilé kan bá ń tòrò ìyàwó inú ilé ibẹ̀ ọ́n láfaradà ni o obìnrin tó bá dí tílé rẹ̀ tòrò àfaradà gidi ló ní kọ̀kọ̀ wọ̀ sí ṣé òun gbọ́ mi ìṣẹ́bọ̀ mọ ìtàn ọba Sólómọ́nà nínú bíbélì ẹgbẹ̀rún one thousand gẹ́fẹ̀rẹ̀dì àlè lónìí bọ̀bá dáfídì bó ṣe ní àlè tó kò sí ìyàwó ẹ̀ kankan tó tó gbé mú bẹ́ẹ̀ ni àlọ́bà sálọ́mọ́nà náà o ẹnu ẹ̀ mọ̀ káwọn ìyàwó ẹ̀ o ṣé o bá mi yé wà á gbọ́ bíbélì ti sọ fún wa nú ọ̀rọ̀ ẹ̀ ó ní ẹ má ṣe bá alàgbà wí ìyànjú ní ká máa bá alàgbà alàgbà ṣe bá mi torí èèyàn lọ ni wọn táwọn alàgbà nú ṣọ́ọ̀ṣì bí táwa ọmọ ìní ma da ọkọ rẹ yìí ńlá làgbà nù má ṣe bá wí látòrí pé ọkọ rẹ lè kó ìwọ náà wá pinnu pé ẹ tọ ọ àbọ̀ ta ẹyin abáradà àdákiri ẹnìkan ní oṣù lórí àti wọn ò bí ọrẹ ẹnìkan láyé ń ṣe o bá mi yé kò sí lọ́wọ́ yìí ńgbà tẹ́ẹ̀ni tẹ́ẹ̀ni gbórin gidi àwọn orin ìranù orin ara kọ́ ra àyìnlá ọmọ fún ọmọ yìí àyìnlá ọmọ wúrà ọmọ kọrin láyé ẹ o inú àlọ́ ti kọrin panṣágà ọkọrin kan rẹ́kọ̀dù ẹ̀ kan panṣágà ni wọ́n ní panṣágà rántí ọjọ́ ọ̀la o panṣágà rántí ọjọ́ ọ̀la ó jẹ́ ronú ẹ wò kó o tú bá àwọn tó dára jù ẹ kí ni wọ́n wí gbogbo àwọn tó dára jù ẹ kí ni wọ́n sọ tí wọ́n bá wọlé tẹ̀sí tí wọ́n bá wọlé tẹ̀sí nígbà tó ọba kálá ojú mò ń sọ ọ́ àwọn tó ń gùn wọn bí ẹ̀sìn bọ́ ọba pè wọ́n wọ́n mọ ẹ lójú ní ọkùnrin náà dá ń ta àwa náà rèé gbogbo dírẹ́bà aláwà pa àwa rèé àwọn mọ́tò díẹ̀ lè dáàmú débi mọ́tò tí wọ́n ti rí bọ́ débi mọ́tò tẹ́yìn fẹ́ mọ́ gbé ta yìí wọ́n wà pa. ẹ wo dadi àgbà yín ò ní di àgbàyà. àmín. ṣe rí nǹkan ẹyọ kan báyìí náà lè jẹ́ kí n ṣe tí gbogbo ọ̀rọ̀ yìí máa fi tán nínú mi ṣe àwọn tèmi gan náà wọ́n pọ̀ gan lórí íńtánẹ́ẹ̀tì wọ́n pọ̀ gan so èmi náà fẹ́ máa bá wọn chat ká dẹ̀ máa jọ fine èmi gan ní wọn gan mo ní wọn lórí whatsapp facebook twitter kick instagram gbogbo ẹ ni mo ti ní wọn so tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni bóun ṣe wà ẹ tóun náà ṣe ń bá wọn tiẹ̀ sọ kémi náà máa bá wọn tèmi sọ̀rọ̀ ẹ wo ṣe mọ bàdó kò ń ṣe yẹn eléyìí máa ń kọrin ni ọlámìdé ló ń jẹ ẹ jẹ́ nǹkan fún yín.

ọ̀daràn èmi náà kọ́ bàdé òbú àti ọba àkú ní ọ̀dà tó mo inú mi dùn tẹ̀ fojú ọmọ àlè ni wọ́n yìí ọmọ àlè ọ̀sẹ̀kẹrẹ bí ọ̀sẹ̀rẹ̀kẹ bí bí apọ́lá òkété ìyàwó rẹ̀ sọ̀rọ̀ sí èmi ẹ̀fẹ́ èmi ni ó ń èmi náà tí wá ni inú rẹ̀ ń dùn ọmọ ará èkó ọmọ ará ọ̀yọ́ o wọ́n á sọ ẹ́ di tàkàrà ó bóra ara ti ṣe é jì ara ti ṣe é jì ẹ̀jẹ̀ lọ lágbo èyí lásìlẹ̀ dúró bọ́lọ̀ ọ̀hún bá ṣe mádàmù àjẹfẹ́ ní bí ẹ kọ́ má sì yẹ mọ̀ torí afẹ́ ayé àwọn fún ẹ báwo ló ṣe jẹ́ lójijì báwo ló ọbẹ̀dẹ̀ òyìnbó ní lójijì ó dàbí ọ̀pọ̀lọ́ ara wọn jọ ọwọ́ àrí bàtàpàtà bí ẹ̀bọra ọ̀sẹ̀ òsì náà fi ń bóra ni sẹ́rẹ́kọ̀dé ẹ̀wò síra lága ẹ̀rùn o sẹ́rẹ́kọ̀dé ẹ̀wò síra lága ẹ̀rùn àánú ẹ̀ ló ṣe mí ló jẹ́ kí n bá ẹ̀ dàmọ́ràn ah. kò yẹ kó bí méjì kò tó bó kò tó bóra àánú ẹ̀ ló ṣe ó gbọ́ wọ́n ní tẹnitẹni aláwùrà bíi mama jẹ́ apasán mama jẹ́ ká pofó ká ká ká ká má fọmọ ọlọ́mọ ìṣọmọ mi Elédùà wọn pé fẹlẹ ìyàwó máa gbọnà sí àẹnu mi bó o bá lálóyún ẹ mu wà bí gúdà wà bí tìrìtìrì ọbì àpù ṣé obìnrin lélẹyìí ah. má kọ ní búwé o tún fi mí jó. bàbá ọkọ mi ẹ ń kọ yáàtì ó yẹ kí n gbé yín lọ stúdíò ni. bó ni ẹ ń pè mí. ẹ fẹ́ lọ kọrin ni màá lọ ṣe rẹ́kọ̀dì fún yín. kò ní dá fún yàtọ̀ bí o abẹ́ ni ó ṣe rẹ́kọ̀dì olórí bú máa gbọ́n máa gbọ́ gbórí ṣé ẹ̀yin epo àkàrà ní bábẹ́ ẹ wà yàtọ̀ súdíò máa lọ kọrin mẹ́rin bàbá arúgbó kọ́ lu òmìnira ní ẹ̀sẹ̀ kú orí ọ̀dà rárá àdá ilé ìdánfẹ́ yìí o ìwọ kọrin bú èmi ọ̀dà. tùmí nínú tùmí nínú ṣé o mọ̀ wípé disappoint mi ṣá mi ò ẹ má mọ̀ pé o máa ṣàbá ẹ̀ nìyẹn náà. Eh? ṣé òun wá ẹni mi ni. no no no i'm serious. oh serious. yeah. please please don't even see anything do nothing but a cheat. don't worry. Eh, kí ló pè ọ́. dadi. Eh, kí ló pè ọ́. dadi ẹ má wọlé ẹ jẹ́ ká lọ. ọ̀dẹ̀ ni ọ́. dadi ẹ jẹ́ ká lọ. ṣé o lè kiri ẹlẹ́yìn mọ́lẹ̀ kó bá wí. ìyàwó ti ń sọ méjì ìgbà tí yóò lọ gangan ní kí ló ṣe kí ni ṣe nù lé wa. dadi ẹ ṣe sẹ́ yóò sọ̀rọ̀ mi lápapọ̀ kí n tẹ̀lé ọ. <laughs> ọ̀pọ̀ mi fojoojúmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn kò ní. lórí aya. ọ̀pọ̀ mi fojoojúmọ́ mi sọkún. sọkún ọkọ. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn kò lórí. lórí ọkọ. hello. bàbá wo ni tùmí nínú ṣó wà pa. wọ́n ti jáde ń sìn. àwọn náà ni wọ́n ń wọlé bọ̀ yẹn. i hope it works ṣá. a jẹ́ ká sọ̀rọ̀ lórí bíbí. all right all right. ọ̀rẹ́ Aisha Aishat Aishat. ẹrù yẹn ti dé tó bá dalẹ̀ máa fẹ́ lálẹ́ èwo ni tiẹ̀ ń bẹ̀ á lùzì kankan náà àwọn tí o bá dé wọ́ ká bákà o. ìdàlú doubting Thomas, má dáhùn jàre Alpha. tí ń ọba nǹkan o mama yìí ti já kó nbí ẹsùn mọ́ o ìṣẹlẹ̀rẹ̀ o fẹ́mi ní kẹ́ ẹ wá bá sọ òótọ́ ọ̀rọ̀ kọ́mọ lọ rè lumagun lára ọmọ yìí. ṣé o lè tó yẹn ni. ọ o lè ju bó o ti ń ròyìn lọ lọ́mọ tẹ́mi ń bá sọ̀rọ̀ tí ń fi mi ṣe péńgì. ó ń wò wọ́n báyìí ló ń péńgì lọ ni. ní fi mi kọrin ní fi mi jó. ẹ wo tí ìbá ṣe pé mi ò fẹ́ kí ilé ọ̀rẹ́ mi dàrú ni èmi bá sọ fún ìyàwó ẹ̀ jẹ́ kájọ tẹsẹ̀ bọ́ kan náà nà àbí. ẹ wo ọ̀rẹ́ tí ẹ bá mi wo picture ọmọ iná ṣé ọmọ gidi ilé àbúfẹ́ nǹkan mi. Ah, ah. guys wọ́n tún ti gbé ǹdẹ̀ mọ́ jẹ dé. ok ọmọ eléyìí ó fine ọ máa support kó wà pẹ̀lú ẹ̀ temporarily ni o tá a máa fi yọjú ọ̀rọ̀ tìmí inú ṣó yẹn ń sìn. honestly èmi gan fọwọ́ sí ọmọ yóò bad kí ọba máa lọ parí dànù. wẹ́n wo bẹ́ẹ̀ ti ṣe iná lọ́dà olórí burúkú tí òye tí ọ̀pá tí wọ́n gbé inú ilé bí bá jẹ́ lè yọ mórí dúró o wọ́n bẹ́tà kò mórí dúró. Ah, tó ti yé. You know, these days you just crack me up. For real? Yes. Yes. Jẹ́ n bọ́ síta lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ 'cause um, intruder kan wà ń bẹ́ẹ̀. Let me call you back. An intruder? He will, of course. In me? Yes, you. She èmi ni intruder nù lé No, inú ajé mi ló ti jẹ́ intruder. Now listen, Barrister Femi Falodun, Ṣorí ńgbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀, gbogbo àwọn ìwà mi ló jẹ But now mo ti discover we pay it is better to have no one than having someone who is out there or doesn't want to be there. Do you know Angelina Jolie? Òun ló sọ Yeah. Tumilenu. Wafemi. Let me tell you this. I'm listening. Nínú ilé ìkòkò ní gba omi àti ẹ̀yìn mi àti ẹ̀mọ́. Gbẹ́nu ẹ sọ̀hún, Barrister Fẹ́mi Fálọ́dún, ṣó fẹ́ gbọ́, poem ló ń kà dá ìtànà tó dùn tó dùtù tó sì yẹ wà má ti jẹjọ ọ̀la àti kí o tètè. And let me tell you something. As a lawyer, you know what to do, but let me advise you, sue for divorce máa gba ojú ẹ̀ máa. ẹ eh? barista Fẹ́mi Falọdún I swear with everything I have labored for tó bá gbà mí ní etí ẹyọ kan máa fún ẹ ní mẹ́fà I swear to God try it orí oh, woman bitter tó bá dé data you be telling people pé boy òun jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn aláìníròònù but wọn ò ní mọ̀ pé nínú ilé you nothing but a goat idiot fool. 關係咧要要要。tí máa ṣe sílẹ̀ máa dààmú lọ́rùn wọn báyìí tí máa rí dáadáa báyìí àwọn àti tí ọ̀tún lórí burúkú wòye tó ń dé tiẹ̀ máa gbá ọmú papọ̀ lórí burúkú tí o tó yára yìí. Famola. umuhimu umukristo yari umwishyira aho kwezi She's a member of Baptist and um, Mamone. That must be a beautiful girl. Oh, she is. Ah! Ọmọ ẹ̀fà ẹ̀kọ́ ní natural beauty. Tó bá sọ pé ọmọ ń dá ẹ wá, ó gbọ́gbọ́n lẹ́wà. Ọdún ìgbọ́mọ̀ yìí, ó ti ní ìyẹn. Orí kẹ́, mi ò rí rí èmi tí ìrìn kírẹ́sì. Mo ṣe ń plan láti rí. but our pictures tó máa ń send sí mi ah, mo máa mọ̀ pé ẹni tí wọ́n pè lẹ́wà gangan òun ni because àwọn pictures mi kò máa ṣe mẹ́kàn fún yàn lọ́wọ́ àbí kan ṣe mẹ́kàn fún òkúta wa yóò ti máa ń kó ìṣèjì ẹ̀ gangan. ọmọ ẹ̀ fà yìí kì í pictures mi ṣe photoshop stuff. Ah, bọ́lá ah, èmi èmi fẹ́ mọ̀ tí mo ṣe wà lédè ọ̀rọ̀ àrùn fọ́tọ̀ṣọ̀ fún mi mi ò ní mọ̀ mo possible you know mo possible na from home na mo trust ẹ na kò lè mú kú kò tó o ṣe bọ́mọ náà sọ̀rọ̀ kò lè wà ní black times torí mo gbọ́ láàkì. ọkọ̀ bá ṣiṣẹ́ láàrin ìyá ọkọ̀ lè dáfẹ́ gbọ́dọ̀. I'll stop for you.

tó bá rí mi máa gbádùn mi. But you're married and um, um, o promise láti sọ nǹkan kan fún mi o sọ pé um, nǹkan kan wà tó like nípa ìyàwó ẹ̀ tó fẹ́ sọ fún mi. Uh, yeah, yeah, mm, láàárọ̀ ìgbà tẹ̀ child. You said there was one particular thing that you like about your wife that you were going to tell me. So, are you going to tell me now? Oh, Grace, oh. What? No totally faithful matter, buddy. But I want a serious relationship with you. Fully, I'm open up for it, I'm proud of it. But what's about to suffer, no totally should stop. this. Ìyàwó mi rẹ̀ wà ní tòótọ́. Ìyàwó mi ṣe dára lójú tó. Ó sì bu ẹwà lórí bẹ́ẹ̀dì. Ẹni tí àgbà bá fẹ́ gbé báyìí. Ṣé ló máa sùn kúrò gidi sórí bẹ́ẹ̀dì? Dóò, kò sígbà tí mo sọ fún bóyá tó máa sọ náà, mo máa sọ pé yes. But ìṣe èèyàn méjì, èmi nìkan ṣoṣo ni máa ń ṣe.

tó dé sí pé náà tí máa kọ̀m̀plé fún sí wọ́n bá pariwo ni ẹ̀ àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ oníṣòwò tó nìyẹn wọ́n yìí ṣe fẹ́ńtà nìyẹn wọ́n yìí ṣe gbà wọ́n yìí ṣàwọ́ bla bla bla bla you know what I'm saying now and kò dẹ̀ máa wọ ọkùnrin chop and clean as lọ́rọ̀ wa mi ti ìrọ́kùnrin náà sọ́kùnrin tó máa fẹ́ kọ́mọ̀ wípé òun gbà ìwé ìwé kò sí. Oh, um, so, um, ṣé ẹ ṣì ń fẹ́ra yín? close mọ́ wa rárá believe pé we're still the best couple in town that we still have a happy home but fún àwọn tí wọ́n súnmọ́ wa àbí iṣẹ́ okay um, so okay so báwo wá ní tèmi máa ṣe wá jẹ báyìí. Please, oh, please, I want you to be my comforter. Oh yeah, you feel comfort. Say, say, mo ìfẹ́ mi ṣe lọ́kàn ìfẹ́ mi sí ayé mi máa ráyè ó tún máa tó padà àfihàn tí wàá fẹ́ra wa gbogbo ẹ̀rọ tó ti dé wà ní padà fún my want kí fún fún ìgbà tí fúnra mi bẹ́ẹ̀ bí ọkọ àti ìyàwó we should go and say now grace. okay um. you can um, come and meet me somewhere. bàbá bàbá kí ni bí mi lè fara jù ayé ìgbẹ́ni wà okay um, tell me you love me. grace love you, I love you, I love you, I love you, I love you, I love you from the bottom of my heart. I love you more, baby. I love you so much. Move on, Send the address to me. Bye. Kọ́ba òkè, má fìfẹ́ mi síbi tó le. Èdùmàrè fìfẹ́ fún mi. Fọlákẹ́mi. Èdùmàrè fìfẹ́ fún mi. Fọ̀rọ̀kẹ́ ìfẹ́ mi. Kọ́lé jẹ́ ìdùnnú títí lẹ́fọ́kàn mi olólùfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ kò sóhun tí yóò paná ìfẹ́ wa. ọ̀rẹ́ àdìẹ ṣẹgẹlẹ ọsẹ ọ̀rẹ́ mi wo tí mo rí lẹ́ni mi ò rírú ẹ̀ rí. ẹni nẹgbà ah! mo pàdé ọmọbìnrin kan mi ò rírú ẹ̀ rí láyé mi. Jésù now imagine kọ́mọ mú mi wọ kọ̀rọ̀ kó wá yọ ìdí sẹ́yìn fún mi báyìí ṣorí tí máa lanu báyìí ọ̀rẹ́ awó kan kò sí mi lẹ́nu ni wọ́n á kọ ẹ̀yìn ni máa gbà wọlé iwájú ti sú mi ah! Ah! ọmọ ẹ ó fẹ́ bà ayé mi jẹ́ ni hmm. mi ì rí wẹ́rì ṣé o pẹ́ tí mo ti gbádùn báyìí láàsì láyé mi. Ah! wọ́n mi ò máa kí n kó sílẹ̀. rí eh? ah! ọmọ tó ṣẹ̀ṣẹ̀ pàdé ah, tó yọ ẹ̀yìn fún ẹ o má ní kó kú síbẹ̀ ó dùn ju oyin lọ. Eh? ó yàtọ̀ sí tùrù nínú ìyàwó mi bó ṣe máa sùn bí òkú ni. ó wá sọ ṣé èèyàn méjì ó sọ ní tèmi nìkan ṣoṣo èmi ni máa dágbé èmi ni máa gòkè èmi ni máa wà sálẹ̀ èmi ni máa tún wà láàrin. now ṣẹ́gun you guys are just blaming me hmm. now tell me kí ni adùn ìgbéyàwó nígbà tí ọkọ àti ìyàwó tí wọ́n bá sex comfortable. kò sí. níṣẹ́ ni ìyàwó mi máa máa parọ́ mọ́ church every day èmi church ọ̀la church ọ̀túnla ọba tún complain kan mí ni so you, you know see ìyàwó mi ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. now let me give you an instance ní ọjọ́ kan mo tẹ̀lé lọ sí church. kẹrí ní ìlú wa yìí pàápàá ní ilẹ̀ adúláwọ̀ ní ilẹ̀ áfíríkà we are deeply religious and we are also deeply ungodly. a rí ọlọ́run bí onídán bíi pé káwojú ọlọ́run báyìí ká máa béèrè fún owó kó dẹ̀ máa rọ̀ ọ́ lójò sílẹ̀ káwa máa ṣá ká máa ṣá ká ṣá. a ti gbàgbé wípé ẹni tí kò bá ṣiṣẹ́ kò yẹ kó jẹ praise the lord ẹ̀yin ẹ wo ẹ wo àwa obìnrin tí ẹ ní kí a máa gbàdúrà lórí à ń wọ́mọ ẹ sọ fún mi nínú yín èwo nínú yín ló mọ ìgbà ovulation period ẹ nígbà tí ẹ sọ pé ẹ ń wá ọmọ tẹ ẹ ní ká máa gbàdúrà tẹ ẹ dẹ̀ wà nínú àsìkò tí ẹ wà yìí i mean this ovulation period tí mò ń sọ yìí tẹ wá ń bọ̀ níṣọ́ òru tẹ fọkàn yín lẹ̀ ń lé ṣé jésù lẹ rò pé bàbá yín ní ìbálòpọ̀ rárá o rárá o ìwé oníwàásù orí kẹta ẹsẹ̀ kínní ó ní gbogbo nǹkan ló ní àsìkò àti ìgbà ní abẹ́ ọ̀run ọmọ ọkọ tí mò ń sọ. wá but ọmọ tó ṣẹ̀ṣẹ̀ pàdé. o ṣúọ̀ pé òun dá ó níwà everything ṣe ju tùmí nínú lọ. Ah, ṣùgbọ́n ọkọ tí mo sọ ni mo ní mo rẹ́dí láti kú síbẹ̀ ah ọmọdé mo láìkẹ́ gan ni ó ń gbé mi lọ sáwọn àwọn ibì kan tí mi ò dé rí láyé mi ó kọ́ mọ nǹkan tó dùn mí ṣẹ́gun báwo ni ìbá ṣe dùn tó ká ní tùmínú lè ṣe ìdá kan nínú nǹkan tọmọdé ń ṣe fún mi. ká ní tùmínú lè ṣe ìdá kan ẹ tó lè rún ẹ bẹ́ẹ̀ yẹn. ọlọ́run ọba ń lọ ó yọ lọ wo jẹ́ relax ẹnu inú rúùmù kan. ẹ àwọn àwọn àwọn má ṣe yẹn náà mo ti sọ fún ẹ pé kó má máa lo ọ̀dọ̀ mi mọ́ àwòdì òkè ní ara ilẹ̀ ń wẹ̀ ẹ́. ṣẹ́gun omi ò ní appointment mo kàn fẹ́ rí láàṣọ ìwá ẹ̀ ni. àníkù má ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ń jọ wa mo ní ọmọ mi ò tí ì bá fẹ́ mi fẹ́. mi láìkí ẹ. mo mo ti. hello. Uh -huh. oh okay okay mo ń bọ̀ sí máa jọ ẹ̀ sìn. all right all right ẹ tí wo èmi àti ẹlẹ́kùn lè stro jáde mú kọ́ni fíìmù dọ́tà. kò tiẹ̀ ní ìlà àjọ lẹ́nu ìwẹ̀ èmi gọ́ ti ń lọ kọ́lá ló pè mí sí yẹn ó láwọn èèyàn ń dúró dè mí ṣoríṣi ọlọ́wọ́ sí ẹ orí ẹ pé. badwell jayé orí ẹ no one but you kó máa lọ bẹ́ẹ̀ èèyàn yìí pẹ̀lẹ́. tumi nínú. ṣé ìwọ náà ń gbọ́ gbogbo sáàmù tọkọ ẹ̀ ń kà láì. torí mask lásán lásán. àwọn àṣírí tó sápamọ́ nínú fámìlì yín ni ọlọ́run lo nǹkan tá à ń ṣe láti fojú hàn ìwọ ni wọn bó ṣe máa rọ́pò ẹ̀ mú ọ̀sẹ̀ tí mo bi tí nǹkan tí ò dùn mọ́nú tí mo nǹkan tó dùn mọ́nú. Ah! nísùn ah má ṣe yẹn wòlíì tá a gbàdúrà fún wèrè òun náà gbọ́dọ̀ díjú tó bá rọmọ kékeré tó bá ń fa ní tẹ̀tẹ̀ tó ń fa ní tẹ̀tẹ̀ tó wá di lemọ́lemọ́ tó bá yà òun náà màmá rẹ̀ tó yẹ ń sìn ah irú kíní yìí ń sìn o gbọ́dọ̀ tọ́jú ẹ̀ má jẹ́ kó rí má wà kí alex pẹ̀lú mask ẹ̀ náà. mo dé wọ yìí má dára jà mí náà. in that case tó máa tètè padà sínú ilé. como corajoso. Olúwa yẹ ọ́, olúwa yẹ ọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yẹn tó bá ń wá òye kan àbíkejì. Ṣé náà wọ́n máa pariwo, náà máa polongo rọ́, ìwòsàn ọ̀fẹ́, ẹ̀kọ́ ọ̀fẹ́, wọ́n á dúró yìí tán, aráàlú gbọ̀ngàn, àti ìwòsàn àjẹkọ́. Ìkọ̀kọ̀ ò ní tọ́fẹ̀ mọ́. Kéde máa wọ ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló kàwé ọ̀fẹ́ jáde tó fi oríṣiríṣi oyè kó tó dórí oyè ṣùgbọ́n nígbà tó kàn tí wọ́n ó o gègèrè lé owó ilé ẹ̀kọ́ ó ti ń láì kó fún mi rárá ìkọlà ṣe bí tàbí sẹ́yìn kan dákẹ́ ìwọ nínú ìgbà gómìnà láàrin káàkiri ìlú wa ló ṣe fi fún ti. ayẹyẹ wọn tó ń wọlé láti ìjọba ẹni tó wù mo ti fojú ìlú méjèèjì mo ti fi gómìnà tó fi ọwọ́ àti fi gba ìgbà búrẹ́dì lórí ìyá àgbò ah, kò sí rọ́ọ̀bẹ̀ tù tí wọ́n ṣe tù sí wàhálà kọ̀ọ̀kan ẹ̀yìn. Bàbá àkọ́wọ́ tí wàá tán yẹn, wọ́n á kó lọ sókè òkun, wọ́n á lọ kó pamọ́ síbẹ̀. Àwọn ìlú tí wọ́n bọ̀, wọ́n á kó ìlú owó orí tiwa, wọ́n á fi tún ìlú tí wọ́n ṣe. Owó wa kọ́nà tó wá jì. Amẹ́ríkà náà sọ fún ayé ọ̀hún tó kọ́ ọ̀hún lọ sí Nàìjíríà. àti ìlú òyìnbó nílò tó dára fún àwọn tó wọn láti lọ. Tí fẹ́ ṣe pàtẹ́, Dubai àti ẹ̀pẹ̀tẹ̀, wọ́n á bọ́ náírà ló jẹ́ láti náà bó ṣe yàn án tó máa kú tán wọn rántí ilé wọn ní kó máa gbókú àwọn ọkọ ilé wa sí nàìjíríà wáyé nàìjíríà ò jẹ́ nǹkan kankan sí wọn ju símẹ́ntì bá lọ wọ́n ti sọ nàìjíríà ní símẹ́ntì. Um, ọ̀pọ̀lọpọ̀ olórí ìlú ẹ̀yìn gbádùn gbádùn àbíkọ́ lọ́wọ́ bá ṣe é.

Hey, baby. How are you? What you been to me? I been. Do you love me? ṣé o fẹ́ sọ fún o ti bá ẹlòmíì ṣe anything láti wà tí mi àti rẹ ti rí àwọn sí. Okay. ṣé o lè wá pàdé mi ní. the hotel wọn lodge wá sí. So we can just quickly do a quick one.

Yeah. <laughs> bá rí mi tí mo bá ń dájọ́ n kò ṣe èrè n kò láàgànná ìfẹ́ rẹ ló máa ń pa mí bí ọtí wo lọ́kàn mi lọ́kàn mi pẹ́pẹ́pẹ́pẹ́ lájọba pẹ́ olólùfẹ́ olólùfẹ́ ojú mi kò ṣèlérí pé ò ní dàmí pé ò ní dàmí. kíkẹ́ kíkẹ́ kíkẹ́ kíkẹ́ lódodo ìfẹ́ rẹ lọ́kàn mi kò ní rẹ̀ dànù ó ní rẹ̀ dànù ó mo ní pípẹ́ pípẹ́ lájọ máa pẹ́ olólùfẹ́ mi ìfẹ́ wa ò ní wọ́n. nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ Gracias por Dios. ya la luz. chat pẹ̀lú mi jọ ah, ṣó ti sign out ni. tumi nínú ta ló ń bá sọ̀rọ̀. bá chat ó lè mọ̀ o ó dẹ̀ possible kò mọ̀ tango tatala. ìyẹn mi tù nínú mo ṣe òun pé iwájú mi ló wà ṣá ó dẹ̀ chat pẹ̀lú ọkùnrin mi. rédíò lẹ́gọ̀sì tiwantiwa mi dìídì. ṣe fẹ́ gbọ́ mo ti sọ fáwọn òbí ẹ̀ mo ní kó wá mú ajá wọn kó wá mú so bí mo ṣe wà ìbọn làṣà mi mo ti kì sílẹ̀ mo lè máa yìn fún ajá wọn ni mi ò máa ìtò bá kú kó sún ní owó tí màá fi rà mí. ọ̀gá ẹgbẹ́ nu yín sàn ajá tó bá ti di dìgbòlugi báwo lẹ ṣe fẹ́ mú so ẹ ajá tó bá ti di dìgbòlugi kò ṣe mú so bí wọ́n dẹ̀ ṣe wà ń sìn o ti já o ti di dìgbòlugi so bébí náà dẹ̀ ṣe wà mí ò kí ẹ̀ mọ́ rárá i don't care. kana tún bòrùka bàtí ń gé wọn ní kana tún bòrùka èwo ni tìrú funfun lórí ìwúndíá wọn á fi ìbàjẹ́ ṣayọ wọn á láwọn ń ṣẹ̀ṣọ́ wọn á fọ́ dàpọ̀ pàkètè tán wọn á ferú sí pèpéjú àwa ò màlàmàlà àwọn tá a sọ fún lọ́jọ́ sí tó ń gbà ṣe wọn lóde wọ́n ti fògùn bọ́jú wọ́n ti di kọ̀ǹdẹ́ wọ́n ti wá gba nọ́mbà aláwọ̀ ewé. ọkọ tó pé mi ṣe ṣìnà o. lájà o ọkọ tó pé mi ló ní ṣìnà o orí mi á fún torí orí mi lápò bó pe rẹ kó tó ní wá orí mi á fún orí mi lárẹwà kó tó níyàwó orí mi á fún ọkọ tó pè mí ló ní ṣìnà o ṣe orí mi gẹ̀gẹ́dì orí mi gẹ́ngẹ́ orí mi abájá o ọkọ tó ń pè mí ló ní ṣìnà o orí mi orí mi á dáa fún. kí ni ẹ kí ló bá ṣe làámọ̀ mi wọn bí ẹ dà fọmọ mi ẹ eh, o fẹ́ fọ ọmọ mi kó lè gbé grace àbí disgrace tó pè wálé ṣe fẹ́ gbọ́ màá help ẹ ó yá fọmọ mi fọmọ mi ọkọ tó pé mi lónìí ṣìnà o orí mi orí mi á dáa fún ọkọ tó pé mi lónìí ṣìnà o orí mi abẹ́ ajá o torí pé orí mi lápẹ́ bóbó rẹ kò tó ní ń wá gégéjì gẹ̀gẹ̀gẹ̀ orí mi lárẹwà gòdó mẹ́wàá. next time tó bá máa wọ ni ọ̀rẹ́. make sure pé o kọlẹ̀kùn o ṣáà pé mo múra lọ́wọ́. ah now grass gé ah tú mi nú kúlẹ̀ ní kí bọ́ọ̀lù ṣe tú mi nú. ma, má má dìbò tẹ̀ jáde o Ma, dìbò jáde o. ìfarabalẹ̀ ìdààmú ẹ̀. ṣé kí

Ah, báwo ni ọ̀rẹ́ mi o sọ fún mi kó ń bọ̀ náà kí ló ń ṣẹlẹ̀. ṣẹ́gun you are home wrecker ìwọ ìwọ ọ̀dàlẹ̀ ìwọ èké ṣẹ́gun ìwọ ni ọ̀rẹ́ tó mọ ibi tí mo farapamọ́ sí ìwọ lọ̀rẹ́ tó máa jẹ tẹ́lẹ̀ oúnjẹ mi ìwọ lọ̀rẹ́ tó mọ gbogbo tí àṣírí mi wà ìwọ. wò mí wọ́n ní sàn láàrin ajé ni mú ni pẹ̀kọ̀rọ̀ gbogbo nǹkan tó ń sọ yóò lè yé mi làmọ́lẹ̀ kí ló now you are hiding ṣẹ́gun you are hiding yourself ṣẹ́gun tó bá tiẹ̀ bá wọn gbé ìyàwó oníyàwó tó bá bá wọn dá àjọṣepọ̀ lẹ́yìn ṣẹ́gun You should have the courage to face of the unspeakable heart. Yes! You see, you are now showing you have no experience. Oh! That is why. Tole, tole. Yes! You better shut up and listen. Ṣẹ́gun, Ṣẹ́gun, maybe you are right. Maybe you are right. You see, èmi tó ń wé mo ti clear conscience mi my ìyàwó mi. Tó bá jẹ́ ẹ̀kọ́ tó fẹ́ sọ nìyẹn, You are gbọ́? Ẹ ìwọ ìwọ ìwé èèyàn yẹpẹrẹ tó rẹ̀ bí èèyàn gidi ìwọ oníṣègùn ṣe ọ̀fàlẹ̀ olè ọ̀lẹ oh. ṣẹ́gun. wòmí wòmí wòmí bó ṣe lè wù kájà yá dìbò níbi tó ó yẹ kó mojú náà pátápájẹ gbọwọnú iná ìwìrì òkú yẹ lálágbẹ̀dẹ̀ máa ké alẹ́pìtẹ́lì tùmí nínú ìṣọmọ tó yẹ kó o bá jà torí ẹ̀ lèmi àti ẹ ṣe já láṣìírí. náà ẹbí ò dẹ̀ ní kó bá dá ẹ̀tẹ̀ tó bá ti lè dá inú gbógbé

àbọ̀ rí so ọmọ kò nífẹ̀ẹ́ báyìí ló wà lọ gbá sínú ló ń gbé wèrè. ṣẹ́gun ṣẹ́gun sọmọ kò sèmi lẹ́yìn. ọ̀rẹ́ sà. ẹ kẹ́kọ̀ọ́ ní yóò pé o bí wọn bá kàwé mo ka common sense o. ẹ máa wo wèrè o ọmọ ti ń ṣe o ń gbòòrí pa afẹ́ wọlé lọ́bẹ̀rẹ̀ sí ní ìjà o ìwọ ọ̀lẹ àṣewọlé máa jà ń gbọ́ ọ̀dà pàtó báyìí ìwọ tó disgrace èmi ń jẹ ọdún the twenty six december jẹ́sẹ̀ boxing day ńgbà wọn sanwó èrè mọ́lẹ̀ báyìí wọn nà báyìí tẹ́ sẹ́ orí ẹ̀ mọ́lẹ̀ memory card orí ẹ̀ fòyọ báyìí ni ó délé kọ̀ mọ́ bí wọ́n ti nà ìjọ kẹta látó rí bàtẹ́ ẹ̀ mu ní wo yẹ kí wọ́n lè jà ọ̀dà ó yá mú gò nísìn kọ́ ọ pa ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ tó dún wájú ẹ àwọn tó ṣe rí bí ẹni náà kú kòókè. tàbí ṣó lè má sún. bẹ́ẹ̀ ni tó ń ṣiṣẹ́ wọn rí ọ̀dà. ẹlẹ́kẹ̀ẹ́ bí apólà òkété olùsílẹ̀ tí ń rún bí aṣọ inú agbọ̀n ọ̀sọ̀rùn kíkì ìyà mọ òwe jìkà gbígbé yẹn ló sódà pọ́ọ̀dù inú bí gbá apitó ẹsẹ̀ bíbá rò tẹ́ fi ń sáyà agreement lọ́dọ̀ àwọn kọmíṣánná olórí burúkú láìsẹ sínú peter àbí sínú àkànní máa wo pàkọ rẹ ọyọ tó bọ́ọ̀lù báyìí olùsí àṣì èrè ọmọ wọ́n bí sórí ẹni tó bá ń gbẹ́rẹ́ òkú ìní ń palẹ̀ òkú mọ́ ẹni tó bàbá náà rẹ̀ ní ogun ọ̀tá ní ọmọ ẹ̀jẹ̀ sí wọ́n wà ń bá sẹ́gun wọ́n lè bá sẹ́gun jà níwọ̀ onímú bíi bọ́dì sí kẹ̀kẹ́ wọ́n lè bá sẹ́gun jà ẹ̀rọ kóorun ìyá ẹnu bí abẹ́bí àkọ́bí ìdágunró wọ́n obìnrin máa ní tọrọ ní máa bí tọrọ sí náà ìnáà ni àfi bí àfi ṣe ní ọ̀kọ́ mẹ́ngbàtà àti rérò tá a ti tó ṣiṣẹ́ àṣẹ alẹ́ ìyá ìjó tẹ̀ mẹ́sàn-án tí ọ̀pá kan bọ̀ mo ti mọ̀ pé òòlé òòlé wúlò fẹ́ bí ẹ̀yin ṣẹ́gun dákun má bínú má bínú jọ tó yọ lọ́hùn orí àwọn bàbá mi ó gbé ọ ẹ lágbára àwọn tí wọn láyé táwa náà tara wọn jáde ó rí tiẹ̀ ṣe ilé ò sì ní bàjẹ́ ọ̀nà ò ní dàrú ẹ má ro tiẹ̀ o bí a bá ro ti wèrè yìí wọ́n sọ di wèrè ńgbọ̀ wá débi tí ń gbó bí ajá police dog yìí sí ọba mi yé ẹ ìwọ ọba tí wàá máa wò ó silence bẹ́ẹ̀ sáńsáfọ̀ ìfúlù ni ẹ pè é fúùlù lòun wọ́n kàn ṣàṣẹ aṣọ bí àlùbọ́sà ni ẹni tí ìṣẹ̀lẹ̀ bọ́ wí púpọ̀ ni wípé kò ní gbérù wèrè ń wá kí wọ́n náà má fun. padà fún yóò rí ẹ̀rìn mugun. yóò rí ẹ̀rìn múgùn njẹ́ àwọn àtà ti ń ṣe wèrè wọ́n máa ń sábà fún gbọ́ọ̀rọ̀ bọ̀ ni ọjà ọ èmi ni èmi ni ń gbọ́dọ̀ wà ẹ bá bàbá lè fẹ́ mi ẹ̀yìn ọ̀dọ̀ sẹ́gun mo ní kẹ́ náà bọ̀ sẹ́lẹ̀ rẹ̀ bàbá yẹ ìyá àti mọ̀dám mo bàbá ń bí tí ń jà ní o ń jà gidi ni ẹ kò sí wàhálà ẹ jókòó dé wa àárẹ̀ ń bọ̀ ẹ ń bọ̀ ẹ ṣeun ẹ dákun tẹ̀lé mi kóra rẹ nìṣó tàwọn òkúta ní ìwọ náà bá àárẹ̀ rẹ sí wa. olólùfẹ́ fi bá mi you are blessed. thank you pastor listen dúpẹ́ lọ́wọ́ If I'm not má dúpẹ́ lọ́wọ́ ẹ̀ rárá àti rárá ṣẹ́gun ló dalé mi ló bẹ̀ ṣe ń wò yìí tùmínú lálẹ́ tó fi di pé tùmínú kò rojú ráyè kò gbọ́ tèmi mọ́. barista Fẹ́mi barista Fẹ́mi Falọdún tí ẹ bá ṣerú nǹkan tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí ẹ bá ṣerú ẹ̀ rí ẹ mọ́kúta ńlẹ̀ kẹ́dẹ̀ sọ́lọ́kọ̀ pa. bọ̀dádì bọ̀dádì ká ti wá dà pé mo ṣe nǹkan báyìí mi ò ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi mo ṣe síbi tó jìnnà ní dáàdi ayé dẹ̀ máa bá mi bá Jésù sọ̀rọ̀ ó máa dáríjì mi. ẹ eh? ah no I can't forgive you. ah mi ò lè dáríjì Ṣẹ́gun. Fẹ́mi oh. Fẹ́mi tí nǹkan tó ń ṣe yẹn tún dáa ó jẹ jọ mi dúró látọ̀ọ̀rọ̀ tó fẹ́ pa mí nù. Grace. Yeah. What are you doing here? Even me a training appointment, no need now. But, but this is my house. Leave me like one now. You must talk to my family. You love me. Oh my God. Barista Fanodo, ṣẹ́tìẹ̀rí níbi tá a bá dé yìí, mo rò pé ó yẹ kí ẹnìkan náà kó wà níbí kí gbogbo ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí kó lè ṣojú ẹ̀. Ìyẹn sister Tùmí nínú. No, no, no, daddy. Eh? No matter what, ẹ jọ, Tùmí nínú lè sí inú ọ̀rọ̀ yìí ẹ má kó wá sínú rárá àti rárá ìjọ dáadé. bàbá gbọ́ lẹ́nu gba ọ lójú orí èyí ni tọ́ba torí èèyàn pẹ́ dìje ìwé ni máa jẹ tẹ́lẹ̀ ìtànnì ní ìsìn wọn jùmí nínú kankan lọ́rọ̀ tí wọ́n máa fárí lẹ́yìn olórí ni ìsìn bẹ́ẹ̀ nulẹ̀. dáadé kò sínú ilé kò sí tún nínú ilé mi dẹ̀ mọ́ bí tó wà ilé Ṣẹ́gun tún nínú wà dáadé ibẹ̀ ló wà ẹ̀ à ń tẹ́ bá máa pè wá síbi ẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kàn jẹ́ kó máa bọ̀ kó wá wẹ̀ tí mo fẹ́ fẹ́ ni. dadi dadi pastor e, everybody this is my new wife. Eh, barrister Fẹ́mi Falọdún ṣé ìyàwó tẹ fẹ́ fẹ́ rèé grace tẹ fẹ́ fẹ́ rèé oore ọ̀fẹ́ yín rèé good ẹ eh, ẹ eh, bàbá ẹ jẹ́ ká kókó ṣe báyìí ẹ ẹ àṣẹ ẹ ẹ jọ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí a rí ojú oore ọ̀fẹ́ kí n lè sọ àwọn méjèèjì pọ̀ nínú olúwa níwájú gbogbo àwọn èèyàn má ṣe lórúkọ àti bàbá ó ẹ kárí. Grace, grace. àti Fẹ́mi ló ń fèmí àti Kọ́lá ní concern um, ìbéèrè kan dẹ̀ wà tá a fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ inú mi á dùn tó bá lè dá wa lọ. you see a mọ̀ pé Fẹ́mi ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà dẹ̀ pọ̀ àwa náà fi rora wa wò but tùmí lẹ́nu do you still love this guy ṣé òye fẹ́ràn ọkọ ẹ̀ ṣáá mi nínú má ṣe báyìí wọ́kùn ẹ̀ bá ṣe rí sọ síta tó bá sọ ọkọ ẹ ó ní à ó tún gé má ṣe bẹ́ẹ̀ omi díẹ̀ yìí ọlọ́run máa sọ dẹ̀rín a ní láti mọ̀ sorry. No. Hmm? I can't stop loving him. Fair, Ìfẹ́! fair ìfẹ́ ìfẹ́ sórí fọ́múlà kan wà tí a lè fi to márèjì yín tó ń dàrú yìí. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́. wọ́n ní ẹni máa ti dé olùnàgún wọn náà ni ó máa ti lọ ẹ̀ sórí social network olódàlẹ́yìn rú social network yẹn náà tẹ̀ la máa fi tó torí tọmọdé bá gbọ́gbọ́n kúkú nígbà ẹ̀rùn àgbàlagbà á sì gbọ́gbọ́n sísìn sí padò oya are you set. olólùfẹ́ sísan ní sọ èkùrọ́ lalábàákú ẹ̀wà olólùfẹ́ ìrẹ́ni tèmi má má jẹ́ kówó kó paná ìfẹ́ wa má má jẹ́ kọ́lá kó paná ìfẹ́ wa. mama má jẹ́ kówó ìfẹ́ wa má má jẹ́ kọ́lá ìfẹ́ wa má dàrú èké ènìyàn má fàyè fún wọn. ìrẹ́ tèmi gbogbo mi ní tirẹ̀ ojú mi kò sọ fún mi eh, olólùfẹ́. tèmi ẹ eh, ẹ má bínú jàre oore ọ̀fẹ́ tó lóo fẹ́. Eh, oore o. ṣe rí tí gbogbo èèyàn bá dàbí sister to mi nínú ìgbéyàwó ò ní dàrú ilé tọkọtìyàwó agúnrégé kò sí nǹkan tó máa ṣe kò sóbìnrin tó fẹ́ tó fẹ́ kí ọkùnrin kan kọjá wájú òun láì gbámú hmm. torí pé ọkọ pàpà wọ́n ta hmm. tàbá wa rẹni tó careless lóbìnrin tó torí pé ẹ kinní kan ọkọ mi ṣe kinní kan tó fi lẹ̀ tó jẹ́ kí àwọn tó wà ń ta yẹn bá ń ṣe kinní kan bá ń ra mú wọn á lò ó at the end of the day you will be the loser. ẹ gbọ́ mi ẹ wò ó ṣe rí ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run oore ọ̀fẹ́ torí gbàre o broda Fẹ́mi Falọdún oore ọ̀fẹ́ torí gbà òun náà ló wà ń bì. kátà ẹ̀ mọ́ kíra kú oríire ni pásítọ̀ ilé àtọ̀nà tí iná ò ní bàjẹ́ ìyá mi ìtọ́ndánú ọ̀rọ̀ ò ní bàjẹ́ ẹ̀kọ́ níbi kàkà tí ó yẹ sí ẹ̀mẹ́yìn rèé ẹkùn bí gbogbo nǹkan fìṣàfìṣàn ń ọmọ tó rí tó dúró yìí gírèsì ẹ tùmí nínú rìsọ́ọ̀tì jíjìnrìn òní tó lọ tó ìrè oyún oṣù mẹ́ta e dànù èmi àjókòó máa wòran. praise the lord hallelujah praise the lord hallelujah. ọmọ ìròyìn bó ṣe ṣe nígbà náà àbí gbèyàn mutí yó lọ rà mú bíi ilé àtọ̀ náà oníbàjẹ́ sẹ́gun ọ̀sẹ̀ kọ́lá ayé tiẹ̀ náà nínú dúró ẹsẹ̀ mo dúpẹ́ o ẹsẹ̀ o ah, níbo ló lọ dúró dúró dúró dúró òyò jọ ò mọ nǹkan kan ah, kò tí ì jẹ ah. sá kí ló ṣẹlẹ̀ ìjà tó lóun fẹ́ jà lẹ̀ àfẹ́wájà ìyà tó fi jẹ wá yẹn àwọn àkójọ ẹwà yé o ẹwà yé ẹwà tó bá ti wà sí ẹsẹ̀ tó tọ́. tí mo bá ń dájọ́ n kò ṣe é rí kò láàgànà ìfẹ́ rẹ̀ ló máa ń pa mí bí ọtí wo lọ́kàn mi lọ́kàn mi pẹ́pẹ́pẹ́pẹ́ lájọba pẹ́ olólùfẹ́ olólùfẹ́ ojú mi kò ṣèlérí pé ò ní dàmí pé ò ní dàmí kíkẹ́ kíkẹ́ kíkẹ́ kíkẹ́ lódodo ìfẹ́ rẹ̀ lọ́kàn mi kò ní rẹ̀ dànù ó mo ní pípẹ́ pípẹ́ lájọ máa pẹ́ olólùfẹ́ mi ìfẹ́ wa ò ní wo kún ó mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ nífẹ̀ẹ́ rẹ. Thank you. you lè sọ lówó rán lọ́sàn-án láàṣálẹ̀ lọ́kàn mi sísọ ní sọ èkùrọ́ ńlá lábàkú ẹ̀